التعزير tazir òun náà nìyà ilé tá a máa fi ń jẹyàn láti fi hàyàn hàn ẹlòmíì létí lórí ọ̀ràn kan tó dá àmọ́ tó ṣe pé kò sí gbèdéke ìyà kan eléyìí tó fi ṣẹ̀ríà lóní ká fi jẹ́rú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àmọ́ àmọ́ tó ṣe sáburú àmọ́ tó ṣe sáìdá kọ̀ọ̀kan sí ìyà kan pàtó tí ṣẹ̀ríyà tó sọ pé ká fi jẹ́rú wọn àmọ́ wọn á fi ìyà ìhánilétí àmọ́ fi ń jẹ̀yàn táwọn lẹni náà tí ó pè bòbò òdiwọ̀n ìyà tá a fi jẹ̀yàn tí a fi hán létí látàtàrà àwọn nǹkan tó wá nínú ṣẹ̀ríyà máa bí kò ti gbọ́dọ̀ àti ààlà tí ò gbọ́dọ̀ tayọ ọwọ́ àkùsọ adájọ́ adájọ́ ni ọwọ́ àwo èwo nínú àwọn ẹ̀yà yìí ni ló lè fi jẹ ẹni tó bá ṣẹ̀ eléyìí ń bẹ nínú àwọn àyè tí ṣẹ̀ríà tó ti gba adájọ́ láàyè wípé ìwọ náà fúnra rẹ̀ kó dá ronú kó wo nǹkan kan tó lè jẹ́ ìhánilétí tí ó ka ẹni tó hurú wàyí lọ́wọ́ kò tí òfin ní serú ẹ̀ mọ́ tí ó sì jẹ́ ìhánilétí fún àwọn tí ò tí ì ṣerú rẹ̀ wípé kò ní í wọ àwọn kírú yàbá ìkọjá àwọn náà táwọn bá fi lè lọ ṣerú rẹ̀. hukmu sa'il sa'il ó lẹ́ni tó ṣe pé ó fò gánà onígànà wọlé wọn ẹni tó fọ ògiri tó wọlé ó fò gánà ó fi wọlé ọ̀daràn nítorí pé ilé onílé tó bá wọlé onílé ó láwọn àlàkalẹ̀ eléyìí tí àṣẹríà tó là kalẹ̀ wàá dúró lẹ́nu àná wọn wàá sálámà wọ́n dá ọ lóhùn wàá gbá yọ̀ǹda ṣé kí n wọlé àbí kí n má wọlé kódà o lè ti kọ́kọ́ kanlẹ̀kùn kó sálámà tí wọ́n bá dá ọ lóhùn wàá gbá yọ̀ǹda ṣé kí n wọlé àbí kí n má wọlé tí wọ́n bá ní wọlé lásìkò yìí o lè wọlé tán kó nílé ó tún máa bọ ọ wípé kí n lọ wá sínú ilé o bákan náà onílé sọ pé dúró dè mí mò ń bọ̀ ọ gbọ́dọ̀ wọlé o dúró dè mí mò ń bọ̀ ọ gbọ́dọ̀ wọlé nítorí pé lédè tí gbogbo oníkálukú wa gbọ́ wọn ò tí ì sọ fún ọ pé kó wọlé tó bá wá síbẹ̀ tó bá wọlé láì jẹ́ pé wọ́n ní kó wọlé lójú mama so tí wọ́n bá fi lè rọ́ ọ mú kò sí tàbí ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí ní wá àwáwí ìpè ń ló fà tó fi wọlé nígbà tí wọn ò tí ì sọ pé kó wọlé kò síbi tẹ́tì rojọ́ tó jàre báwo wá ni tó bá yẹ kó àwọn òsín wọn á bọ́ nínú ilé wọn wọn wà nínú ilé òfò gánà wọlé nítorí dájú ni pọ́ dáràn nù nítorí pé ẹnìkan kì í ṣe bẹ́ẹ̀ àfikọ́jẹ́ pé wọ́n fẹ́ lọ sí wọ́n ń sùtà wọ́n fẹ́ lọ jí nǹkan wọn gbé kìí ṣẹni ìfọkàntán kìí ṣẹni tó ṣe fọkàn balẹ̀ sí òun lẹni tí wọ́n mọ̀ fògànà wọlé torí ẹ̀ lọ ń gbọ́ yẹn o gbọ́rọ̀ sáwọn òbí ẹ lẹ́nu àwọn òbí ẹ wọ́n ń bọ́ sọ̀rọ̀ wọ́n ní báyìí báyìí làwọn fẹ́ kọ́ máa ṣe wọ́n wá ń ṣe báyìí báyìí wọ́n ti ti lẹ̀kùn àbáwọlé yín wọ́n wà lóde òun kó. àwọn ọ̀rẹ́ ìrẹ́gbẹ́ ń kó wọn ká o ti ara rẹ dẹ́ lọ lẹ́yìn táwọn bá ti wá sùn ọ̀wá ni wọ̀ bọ́dà wọn bá tilẹ̀kùn ọmọ bó ṣe máa fò gànà wọlé ọ̀rọ̀ rẹ là ń sọ lónìí ẹni tí ń fò ìgànà wọlé ẹni tí ń fò gànà wọlé tó dáa tó dáa rárá nítorí pé ẹni tó nílé tó bá rí i pé o fò ganan wọlé tó bá pè bá níbẹ̀ lọ́wọ́ rẹ̀ tó bá ń yí ọ̀nbà tiẹ̀ bọ̀ ọ́ tó bá kọ́ fà níbẹ̀ lọ́wọ́ rẹ̀ tó tọ́ lọ́fà tiẹ̀ sí ọ́ tó bá sì jẹ́ pé ọ̀bẹ àbádá àbídà ló bá sọ tó bá ṣe déédéé rẹ̀ wọ́lọ́ ọ́ ẹ má gbàgbé pé ṣẹ̀rí àyè ó ní má yọjú wọlé òǹlé lásán má yọjú ó dé lọ́wọ́ má yọjú wọlé òǹlé tónílé bá mà kíkọ́ ń bẹ lẹ́yìn ilẹ̀kùn ọ̀ ń yọjú wọlé òun tó bá mú igi sọ́nsọ́ àbí ó mú abẹ́rẹ́ àbí èso ó kìbọ ojú ẹ̀ lójú yẹn bá jomi dànù lọ́ba ti kó òríran ma ntọ́jú wa ń kọ́ lójú ta ló mú kó ní mẹ́nìkan kò sẹ́ni tí ó dùn kó rò mú nítorí pé wọ́n ní innama ju'ila al-istidhanu min ajli al-basar bẹ́ẹ̀ la nabi sallallahu alayhi wa sallam sọ ńṣe la ṣe gbàyọ̀ǹda kó o tó wọlé ònlé nítorí ojú ni kó lè bá a ṣọ́ ojú ẹ̀ níbi àti rí nǹkan tó nílé ọ̀fẹ́ kó rí kó tó lè bá a ṣọ́ ojú ẹ̀ nítorí pé tó o bá fi lè gbàyọ̀ǹda kó tó di pọ̀ wọlé ònlé àbò tí ẹ̀ ń yọjú wò látòde kò sí tàbí ṣùgbọ́n kò sẹ́nìkan tí ń fẹ́ kápẹ́ nìkan ń yọjú wọ̀ sọtọ́ wa mú nǹkan tó kì bọ ojú ẹ̀ nítọ́jú wá lójú rí báwo wà lẹ́ni tó fò gánà wọlé ìgbà míì gánà yùn ọ̀gá gidigidi kò tún aga lásán wọ́n tún di ẹ̀gún mà ẹ̀gún onírin àwọn lomi fi ọ̀pá lámbá sí i ẹlòmíì irin tí wọ́n ṣe sí ẹ̀gún eléso ni ṣé ẹ̀yin ò ronú nígbà tí ẹ bá rí gbogbo nǹkan lórí fẹ́ǹsì kí ni ìtumọ̀ rẹ̀ you are welcome or you are not welcome you are not welcome to follow this very way má gbà bí wọlé o tó ẹlòmíì tó bá tún ṣe fẹ́ǹsì yẹn tán wọ́n tún wá de wáyà mọ́ wáyà tán de máa. wọn wá so na lẹ́ńtíríkì ma wípé má rọ́ọ̀lù kọ ọmọ bá àdìpọ̀ gbẹ. so tó bá sì ní àná wọn fi dẹ́rù báyà ni èèyàn kàn dára kìyàmà ni èèyàn gbẹ wá kókó ni ó ní dúró lókè mọ́ di wà nílẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ gbogbo nǹkan náà wọ́n fi wọ́nà láti sọ pé mọ́ wọlé wa àfi tó bá gbójú lẹ̀kùn tọ ẹni tí ó wà lọ máa fò gànà láti wọlé onílé tí wọn ò gbà pé kọ́ wọ̀ sẹ́wọ̀n kó náà ti fi hàn pé èèyàn burúkú lọ kẹ́sì máa wọ nǹkan o ẹlòmíì sì pọ̀ wá jalè kan lọ títí o kìí sì pọ̀ wá ṣe ẹ̀mí wọn ní sùtà o but ó fẹ́ fò gánà yẹn wọlé lọ ká mángò ni so nírú landi tí wàá mì tó pé wọ́n ti ṣe mángò fani ẹni tí wọ́n ń bọ̀ láti bomi ni mango ọmọ jọ lójú láì jẹ́ mángò ń bì yóò ti bó orí gan ọmọ ò pé kíni kíni bàbàrà torí tí nǹkan bá ti pọ̀ iyì rẹ̀ máa dínkù lójú àwọn tó pọ̀ lọ́wọ́ wọn àbẹ́ẹ̀kọ́ ni tó bá ń sọ pé ah, mángò Ògbómọ̀ṣọ́ mángò ẹ ẹ lòmíì ni ọmọ sọ yìí omi ni kí wọn náà má máa jẹ o ó wúlò ó ṣàǹfààní o wàláàkìn ọmọ kan wá jọ máa lóye inú lóye láti bì mango kun gbogbo àdúgbò tó ọmọ ká ò ní mọ o mango tó wá wà nulẹ àwọn kan tí wọn fẹǹsì ló wá ní no àwọn mango tó wà ń bẹ yẹn pọn lọ fo fẹǹsì wọn mọ pé bàbá ti kẹ ìbọn bó ṣe pọ́ wọ́ ó di gàgàgàgà ah. ẹ̀yin wọ́n máa pé sójú máńgò lọ́dẹ ah, kí ló á fò wọlé sí. eléyìí túmọ̀ sí pé ká sọ́ra wàláhì ẹlòmíì ti bá bẹ́ẹ̀ lọ bá rojọ́ bá ní rojọ́ wọ́n sá ti lọ. ó túmọ̀ sí pé sọ ẹ̀mí rẹ mọ́fẹ̀mí rẹ ṣeré torí gbà tó ti rí tán fẹ́ǹsì lé tán ṣe kínní wọn ò fẹ́ kẹ́ni bọ́dì kọ́kàn wọlé àwọn bá ọ̀dà ilé òní fẹ́ǹsì mọ́kọ́ bí wọ́n ṣe kọ́ náà ni ó fò wọlé ọ̀fọ́ sílìn ọ̀fọ́ sílìn lọ́ba di wọ̀ nínú ilé táwọn kò tún ju fẹ́ǹsì lásán lọ ó ju fẹ́ǹsì lásán ẹ rí ẹ̀gbẹ́ sílìn tó máa ń ṣe yẹn so ó máa ń há yóò họ́ débi wípé ah bẹ́ẹ̀ yàn gbọ́mọdé wọbẹ̀ kò ní ráàyè kọjá àwọn olórí ibú ma bí ó ṣe bí pa fún tí ó pa gbogbo kun rẹ̀ tí ó fi rí pò ń wọlé. ẹ̀yin kan wà nù lé bá ń gbọ́ kíni pé ilé ìkọjá èkúté náà. so ẹ̀nà bá ti wà tàláàtì kò sí fọ́ sílíǹtì ọbọ̀lẹ̀ báyìí ẹ̀ dábàjínà tùbọ̀ ni. torí ẹ̀ máa wọlé tí wọn ò fún ọ níyọ̀ǹda pé kó wọ̀ ebi ní pọ̀ owó lò ní ìyá ní jọ dákun lọ bá èèyàn tí ó ràn ọ lọ́wọ́ tó bá fi lọ bá èèyàn mẹ́wàá bí even ilá ẹnìkan ràn ọ lọ kí ló fẹ́ mú ọ tó lọ hùwà burúkú ọkàn bó kọ bàbá rẹ jẹ ọ bó kọ màmá rẹ jẹ ọ bó kọ àwọn èèyàn rẹ jẹ torí ẹ gbogbo ẹni tẹ bá ti rí tó hùwà bò nínú kọjá pé ó ti sá létí pẹ́ àbí kó sì jẹ́ pé ọmọ bú wọn ti máa ń lé látìgbà wọn ti bí tó ti gbájú àwọn ní ebi là àmì tó bá mọ̀ pé ah no kò yẹ kí n sa ìdásókọ̀ bàbá mi kò yẹ kí n sa ìdásókọ̀ ìyá mi kò yẹ kí n sa ìdásókọ̀ ìdílé tí mo ti wá ẹni bárù àbúrúkú lọ torí ẹ Islam kò fara mọ́ ìwà tí ò dáa ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Burda al-Ansari radiyallahu wípé òun gbọ́ tánàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ wípé la yujladu fawqa ashrati aswatin illa fi haddin min hududillahi ta'ala a ò gbọ́dọ̀ nàyàn ju ẹni tó ju ẹgbàá mẹ́wàá lọ. àyàfi tó bá pè ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ ń kan ni tó ní gbèdéke ìyà kan pàtó nínú àwọn ẹ̀ṣẹ̀ t'Olúwa ti dá gbèdéke ìyà kan pàtó fún òun ni lúlù rẹ̀ lè ju mẹ́wàá lọ bí kápẹ́ yẹn parọ́ zinamaya wọ́n lù ní ẹgba ọgọ́rin bí kápẹ́ èèyàn ṣe zina èèyàn sì jẹ́ ẹ wọ́n ti pè ọmọge yóò jẹ́ gba ọgọ́rùn bí kápẹ́ yẹn mutí tẹ́lẹ̀ yóò jẹ gba ogójì nísìn yóò jẹ gba ọgọ́rin tó àwọn eléyìí jẹ ìyà onígbèdéke ìyà yẹn lè kọjá mẹ́wàá ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kìí ṣọ̀kan nínú àwọn etí Allah ti sọ pé rú yàbá yìí lọ́jẹ̀ abánabi sallallahu wasallam sọ pé rú yàbá yìí lọ́jẹ̀ míì lọ́sẹ̀ kápọ̀ parọ́ àwa fẹ́ bọ̀ wí ìyẹn ni pé ọ̀rọ̀ rẹ déwájú adájọ́ àmọ́ parọ́ wọ́n á sọ ipe tọ̀ kádájọ́ wo nǹkan tó wọ́n bá ṣe fún ọ ẹgbàá lọ́wọ́ ni kí wọ́n nà kò gbọ́dọ̀ pé kí wọ́n lọ lù ọ lẹ́gbàá ọgbọ̀n kò gbọ́dọ̀ pé kí wọ́n lù ọ lẹ́gbàá ogún kò gbọ́dọ̀ pé kí wọ́n lù ọ lẹ́gbàá mọ́kànlá gbogbo ẹ̀ tó bá pọ̀ jù kò gbọ́dọ̀ ju mẹ́wàá lọ. àmọ́ kàn lè ṣe pé wọ́n máa jíjẹ gba mẹ́wàá mẹ́wàá fóṣù kan sẹ́mi pé ń bẹ̀ yẹn so wọn ò lu ọ́ lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún o gbogbo ojoojúmọ́ pẹ̀lú ẹgbà tiẹ̀ tó bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nù yọ máa jíjẹ níṣẹ́ ẹnìkan ẹni tí ń kiri ẹ̀ pa ni lọ́ba gbẹ́pà lórí ẹ̀ lọ́ba ní kò sí nǹkan kan tó lè fi mí ṣe sáwọ́ ẹ̀pà tí mo gbé yìí ó ní ah, a ńkọ́ tó ó ní ọ̀ lórí ẹ̀pà two hundred naira eré nípè wọ́n bá sì ránṣẹ́ wọ́n wá mú un láti kóòtù wọ́n lọ jẹ́ pa wọ́n bá ní ẹ̀ pa ṣé sẹ́yìn adájọ́ náà tún lè jókòó nítorí ẹ̀ pa bẹ́ẹ̀ ni a lè jókòó nítorí ẹ̀ pa wọ́n ṣàpadà mú ọ pé o jẹ̀bi wọn ò lè gé ọ lọ́wọ́ nítorí ẹ̀ pa torí pé kò tó rúbìrì dìínà wàhálẹ́ yìí adájọ́ nìkan ọ̀bọ̀ wítorí tó máa ń sílẹ̀kùn fún ọ kí wò jẹ́ pa kó mú jẹ ẹlòmínà ó jí mọ́tò lọ́la àwọn tí gbogbo ẹni bá rí ẹni tó jí pa ṣe é máa tán fojú ẹ rí ẹnìkan kan ò ní dédìí tó tún jùlọ bí kò jí pure water tó pé mi ti jí èyí ná òun náà tún confam tó wá déwájú lẹ́jọ́ adájọ́ á ní kí wọ́n lọ lù lẹ́gba méje láàrin jà torí ń ló ti jí lọ́jà wọ́n kàn pé kéèrè o gbogbo ẹni tí ń tajà gbogbo ẹni tí ń rajà afẹ́kẹ́ fún wa ní àkíyèsí yín bì báyìí ọkùnrin yìí ó jí pure water nínú gbá àyà kan ọmọkùnrin yìí ó jí ẹ̀pà gbé lórí ọmọ kan tí ń kiri ẹ̀pà wọ́n ti wá ṣèdájọ́ kókó lù ní ẹgbàá méje kó sojú yín kí ló ṣe o ó jí ẹ̀pà kí ló ṣe o ó jí. pure water máa kó meje, méje fún gbogbo ẹ tó bá fẹ mú nǹkan yóò ronú lúlù kò dùn mí tó àárín jàmọ́ àtọ́jẹ́ abẹ́ẹ̀kọ́ ni tó àárín jàmọ́ àtọ́jẹ́ ìhánilétí wà eléyìí náà túmọ̀ sí pé ọmọ yín ṣẹ̀ ọmọ ọ̀dọ́ yín ẹ wá fẹ́ lù. gbogbo ìgbà tẹ́ lu ọ̀gbọ́dọ̀ ju mélòó lọ ọ̀gbọ́dọ̀ ju mẹ́wàá lọ bàbá kà ẹ máa lu èmi mo pa yín láṣẹ èmi mo bi à ọmọ òkú mọ lọ ọmọ òkú mọ lọ ẹ mọ̀ pé láfíríkà ń bì àwọn èèyàn ti burú jù àwọn èèyàn burú kò sáànù kan lọ títí láfíríkà ìyàwó rẹ lóyún gan ọ̀dààmú pé wàhálà ni sọ irú rẹ ò ṣe nílùú ọmọ pa. irú olu ó lu ọmọ pa by the time tíyàwó rẹ lóyún tẹjọ wà ń lé tí ń gbin kìn tí gbogbo enta ń ta tí ń ro sókì pẹ̀lẹ́ ìbí ń wo bá sọ ọ lọ bímọ bàbá àwọn kan lọ gbé ọ lọ subhanallah ẹ kí irú àwọn tí ò láàánú bá bímọ bá bá ramú nítorí àgbà tí o ò láàánú ò láàánú kankan wọ́n má ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà mélòó lọ́sẹ̀ ìwọ ti ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá gbé fáìlì ìgbésí ayé rẹ wá o ti ṣe jù bẹ́ẹ̀ lọ má wulẹ̀ malaikaláìza rẹ̀ tó bá pẹ́ àwọn bàbá màmá tó wà ń pò káwọn bọ́ wíńjọ̀hún àwọn náà bá báwọ náà wí bí kúkú bí yíyè ni ò ní wà láàyè torí ẹ̀ ńgbà tó wá di pé ìwọ wà ń pò bàbá. wọ́n wá ń po màmá ṣe lẹ́lu ọmọ ọlọ́mọ lálùpà agbọ́pọ̀ ọmọ rẹ̀ ni nàám àmọ́ sọ wá lè pọ̀ ọmọ rẹ̀ náà pẹ̀lú lúlù kí wọ́n máa wò ọ̀ràn kí á lè túmọ̀ pé ìjọba náà ń bẹ̀ wọ́n ní wọ́n ọkọ torí tó fi bàbá ilẹ̀ tó lu mọ́ ẹ̀ pa wọ́n fi ìyá ilẹ̀ ó lu gbogbo èèyàn padà ṣe kí ni ọmọ òní àfikún pa pa nígbà torí ẹ ìwọn bá ní gbà gbòòs ló dùn ma ká máa lu àwọn máa ń lòkulò wọn máa lu èèyàn ní lúlù wípé kìí ṣẹni tí Allahu dá tẹ bá wá gbé sórí àtẹ pé kí ló ṣe gan kí ló ṣe gan ìkà ìkà burúkú ni ọ àánú ò sí lẹ́mìí ẹ ẹ rí i pé ṣetán ti dáná sí wèrè lójú pé tó bá lè kú kó kú tọ́ba wa kú séwòó dùn ẹ̀yẹ dìímú gbogbo ẹni tí sọ pé màá pọ̀ bí kẹ́ máa jà lóòótọ́ ó sì ṣe déédéé ọjọ́ ọkú ó ṣe tì ọ́ báyìí ọba lọlẹ̀ lọ́ba mìíràn mọ́ pé dídé ọ̀lẹ́ ọwọ́ rẹ mo ti sọ fún ọ pé ó nílò níjà màá pọ̀ náà ni ọmọ kó ti kú láwọn bá sì wá bẹ lóòótọ́ pé wọ́n náà dìde kí lẹ́yìn ń wò tá a fi ń jà ẹni wọ́n náà dìde kọ̀ntínú kan. Continue, ẹ wá rí kó ti kú ọmọ ti kú sẹ́rẹ́ ni ti ń sọ pé máa pọ́ ọgbà onílò ní jẹ́ wàhálà yóò tulẹ̀ torí ẹ̀ ìwọ̀nba inú bíbí òfò òní jẹ́ kí wọ́n si ọmọ ọlọ́mọ lò òní jẹ́ kí wọ́n si ọmọ ọlọ́mọ léṣe ọmọ rẹ tó ń bá ti ń lù ń lùkulù yóò tún fọwọ́ gbójú wò pé ṣé wọ́n ló sì bí òun bẹ́ẹ̀ ni. àwọn ọmọ kéékèèké tẹ ẹ rí wọn àwọn náà ní làákàyè yọ mọ pé are you my father I doubt you torí tí wàá kí wọn bàbá òun kò yẹ kí lùlù yìí náà tó báyìí torí ẹ tó bá lu ọmọ tó bá pọ̀ kò gbọ́dọ̀ ju mẹ́wàá lọ mẹ́wàá gan sáṣe ju wà ń àbí òsì ń bẹ mélòó làárọ̀ ọmọ mélòó ọmọ tó máa lò. ọ̀pọ̀lọpọ̀ olú ọmọ sọmọ léṣe àwọn wa ń ṣe tíkọ́tíkọ́ àwọn ń fọmọ ní multivite pé kára rẹ̀ ó tún lè máa ṣe pọ́npọ́n ká lè tún ra mú Allahu bá kádàrá pé kí multivite ọmọ ṣiṣẹ́ ọmọ sáà ṣe sì ṣe bí ẹran bómi ayọ́ ó rí i pé wọn náà ní gbádùn mọ́. ọwọ́ padà ronú pé ká gbé lọ hospital sáájú hospital ọ fún dókítà tí ó tọ́jú rẹ̀ pé mímọ́ lu o ọmọ àwọn egbọ́rọ̀ ẹ wo gbogbo ẹ̀yìn rẹ̀ bí mo ṣe fi ẹgbà dápà sí pe human rights pé bàbá ọ̀daràn kan bẹ́ẹ̀ ń bì ẹ wá fi ọmọ fún ọ ìwọ sọ ọmọ yìí ọmọ. wọ́n máa mú ọ lọ fìyà jẹ ọ́ náà kò burú bẹ́ẹ̀ ni wọ́n lọ ṣẹlẹ̀ ńlò òkèèrè kan wípé ọmọ gbádùn ìyá wa pe ambulance bọ́mọ àwọn gbádùn kan wá gbé ambulance bá gbọ́mọ màtí wọ́n hospital bí táwọn ti ń tọ́jú rẹ̀ kíní ẹ̀ wá gba kí wọ́n bọ́ sọ ọlọ́run ọmọ wọ́n wá rí ojú ẹgba tí gbogbo ẹ̀ lé sára ọmọ tó ti dápà wọ́n á bi ọmọ pé bóun lélẹ́yìí ṣe ṣẹlẹ̀ ní bàbá mi ló máa ń lù mí bí wọ́n ṣe ránṣẹ́ pé bàbá ń bi iṣẹ́ nù detention ni bàbá gbà lọ ẹ mọ̀ pé téèyàn bá ti wò ó pé kọ̀sẹ́ntì ọ̀bọ̀n wí wọ́n lù ọmọ pa wọ́n lù ọmọ pa torí di eléyìí o gbọ́dọ̀ lu ọmọ rẹ ń lòkulò wọ́n lọ ní o àmọ́ má lù ń lòkulò àmánà lọ́mọ jẹ́ sí ọ torí ẹ̀ bẹ́ẹ̀ bá lu ọmọ yín ẹgbà yín o gbọ́dọ̀ ju mẹ́wàá lọ mẹ́wàá náà pọ̀ fún ọmọ torí mélòó la rọ ọmọ ẹnìkan fún mi rò pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nílùú kan bẹ́ẹ̀ o wọn lọ mọ sẹ nǹkan tí bàbá rẹ̀ rà fún wọn á jẹ olówó iyebíye kan wọn mọ sá padà lọ gbé e ta ìròyìn wa dé tìgbọ bàbá pé n tẹ rà fọmọ tẹ tiraka rà fún ọmọ ti gbé e ta bàbá wa pa àwọn géńdé méjì láṣẹ pé kí wọn máa lù wọn lu ọmọ wọ́n lò ó wọ́n lò ó débi kọ́ máa sá àtọ̀ sátúnú kan lè mú wọ́n lè mú wọ́n lò ó lò ó lò ó lò ó àtúntò wa tẹ́ bàbá lọ́rùn wọ́n ní filẹ̀ wọ́n á gbómi fọmọ omi tí wọ́n gbé fún báyìí tó máa da ẹnu tó da omi kunu bá máa ṣe kùnù ọmọ kú kíákíá àwọn ọlọ́pàá wá wọ́n gbé àwọn méjì tí wọ́n lò àti bàbá tó ní kó wọ́n máa lò ó di Ìbàdàn ẹ dákun ṣé rẹ́kọ́ọ̀dù dáadáa nu bí rẹ́kọ́ọ̀dù bú torí tó máa ń sọ fún ọ pé mọ̀sẹ̀mọ̀sẹ̀ ó dájú pọ́wọ́ rẹ ọwọ́ pálábá rẹ padà ṣe gíjọ kan àwọn náà ti ń ṣe bọ̀ ọjọ́ ti pẹ́ so ṣùgbọ́n Allah tí ní kọ́ jájó wọn lọ́wọ́ eléyìí tí wọ́n á jájó wọn lọ́wọ́ ọmọ ẹ̀mí ọmọ lọ ni torí ẹ̀ ká jẹ́ ó yé wa o lúlù lúlù nìkan kò pé kọ́ ọmọ ọgbọ́n lúlù kò pé kọ́ ọmọ ọgbọ́n tó bá pé kọ́ ọmọ ọgbọ́n ìwọ gan ọgbọ́n wọ́n lù ọ́ débì kan láyé rẹ̀ wọ́n náà jẹgba débì kan ọgbọ́n torí ara ìgbọ́n náà ni lulu tí wọ́n náà lu ọmọdé sí i ìlòkulò ká ṣọ́ra wa ẹ̀mẹ́ni tẹ́lù tí ó ṣe déédéé ọjọ́ kú rẹ̀ wọn ò ní pẹ́ lómi lọ́pa ìwọ náà lọ́pa ni máa gbé lọ ni òkú ti fẹ́ pa tẹ́lẹ̀ torí ẹ̀ téèyàn bá ṣẹ̀ tó bá fẹ́ bá wí tẹ́sẹ̀ tó ṣẹ̀ ń tó ní gbèdéke ìyà bẹ́ẹ̀ bá lù lẹ́gba kò gbọ́dọ̀ tayọ mẹ́wàá mẹ́wàá tán á san yóò jẹ́ pé ẹnu kan ní pàṣán ni o lẹ́ẹ̀fì lù lé ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá àwọn tó bá ti lẹ́nu méjì mélòó lẹ́lù márùn torí gbogbo lúlù kan ìṣirò ẹgbàá méjì tó bá lẹ́nu mẹ́ta ńkọ́ ìṣirò mélòó mẹ́ta ọwọ́ á ní kọ̀ dá mi lójú pé mẹ́tẹ̀ẹ̀ta bá dákun ìṣòro mẹ́ta láàfù so eléyìí jẹ́ pé ká nífura hadithi tó tẹ̀lé léyìí ó wá látọ̀dọ̀ ya ńlá wa kó sì máa wo hadithi yẹn eléyìí tá a kà tán nìsín hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ gidi ni al-Imam àti Muslim ló gbé jáde ẹgbàá tó tẹ̀lé lé wọ́n látọ̀dọ̀ ya wa aisha radiyallahu anha anna nabiyya sallallahu alayhi wa alayhi wa sallam qaal aqilu dhawil hay'ati atharatihim ẹ máa fojú fo àṣìṣe àwọn ẹni yìí ẹni àpọ́nlé ẹni ńlá láàrin yín ẹ máa fojú fo àwọn àṣìṣe wọn. ìyẹn ni pé ẹni tó jẹ́ èèyàn ńlá láàrin ẹni tó jẹ́ abiyì láàrin yín ẹ méjì ọjà sí kí gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ṣẹ̀ náà lẹ́fìyà jẹ gbogbo ní tó bá ti ṣe náà ní court court court court wọ́n dájọ́ lé lórí nítorí pé tẹ́ bá da iyì rẹ̀ nù báwọn yóò máa já sí pé ẹ ní ní abiyì láwùjọ yín má abiyì ń bẹ láwùjọ yín o àgbéga ńlá wà ń bẹ fẹ̀yìn gan alára àmọ́ wípé ti fò náà gbolẹ̀ tẹ́ fi mú ẹ̀ ralẹ̀. E tó dànù dànù so gbogbo yín ó ti sàwáwù kò ní sẹ́nìkan pé ńlọ́jẹ́ nìkan má tẹ́nìkan tiẹ̀ sẹ́nìkan tá a lọ́ọ́ fẹjọ́ sùn ẹnìkan tí ó bá ní bá sọ̀rọ̀ tẹ́nìkan gbọ́ kò ní sí má torí ẹ ẹ má máa sánà pé ẹni tí Allah ti gbé gáhùn kẹ ẹ máa wá sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ ikú tó bá ti ṣàṣìṣe kan àyọ̀dẹ̀kọ tẹ yọ tẹ̀kù ni. hàn islam dáa púpọ̀ islam dáa púpọ̀ ó lè wo àwọn ìwà kan tó yẹ pé tí ẹlòmíì bá wò yẹs á ti gbé gbèsè lórí ẹ ẹ fojú fò ẹ fi rírí ṣaláì ẹ fi gbígbọ́ ṣaláì wò torí kò ní dáa rárá rárá ká pé ẹ wá fọlọ́pàá mú pété ni wọ́n á mú ah, bàbá wọn á mú ah, ọlọ́lá wọn á mú ah ha ẹ ti da yìí rẹ̀ nù tó bá fi lè bọ́m̀bẹ̀ kò ní wù láti gbé láàrin yín mọ́ ẹ sì má gbàgbé gbogbo bá ṣe lè wù kó jáhun tó ọ̀pọ̀lọpọ̀ ó ti tara rẹ̀ sórí ó ti tara rẹ̀ rórí gbogbo bó ṣe lè wù kó yá kàtó ọ̀pọ̀lọpọ̀ ó ti tara rẹ̀ rọ́nà sòtẹ́ bá wá jẹ́ pé gbogbo ohun tó bá ti ṣe náà lẹ́ẹ̀fi bí gbogbo ohun tó bá ti ṣe náà lẹ́ẹ̀fi ṣèdájọ́ fún kò sí tàbí ṣùgbọ́n ẹ̀ ṣèrà yín rẹ ẹ máa fojú fo ní tó bá ṣe ẹ fi rírí ṣaláìrí ẹ fi gbígbọ́ ṣaláìgbọ́ nítorí pé ẹ sí níbi wípé kíyì rẹ̀ kọ́ dànù ẹ̀ sí ń bi pé kábùkù kọ̀ọ̀kan kí lẹ́yìn náà fẹ́ fi dà kí lẹ́ fẹ́ fi gbà. ìyẹn tí ò bá jẹ́ pé àwọn èèyàn bá ń ṣe lára ara wọn tí ò bá jẹ́ pé àwọn èèyàn wọn bá ń gbéra wọn lẹ́sẹ̀ ò bí ṣe máa ń ṣẹlẹ̀ láfíríkàn community láfíríkà problems pa ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ láfíríkàn community àwọn kì í fẹ́ra wọn dénú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn ń fẹ́ bí kó ṣubú ni àwọn ń fẹ́ bí kó bàjẹ́ fún ni tó nìkan ló wà láàyè ni ó sì lè dáa fún un tó nìkan ló wà láàyè ni àá gbogbo nǹkan rẹ̀ ń sì wá ń da tí ó yẹ kí nǹkan bàjẹ́ fún un tí wọ́n mọ̀ láìṣẹ̀ gan wọ́n kẹsẹ̀ sí lọ́rùn báwo wá ni òun náà ṣẹ̀ tó tí ò bá ti sí lára tí ò sí bínú ara ẹni ìní irú nǹkan yóò ṣe é ṣe tẹ́sìn bá wà tó àwọn ẹni tó jẹ́ ọlọ́lá láàrin yín àwọn ẹni tí wọ́n jẹ́ onípò láàrin ẹ máa fojú fo àwọn àṣìṣe wọn illa al-hudud àfi tí wọ́n bá ṣe ẹ̀ṣẹ̀ kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ tó ní gbèdéke ìyà yes ìgbà yìí kò sí ọ̀rọ̀ pé ẹ fojú fo nǹkan kan dá ó ṣe zina tiẹ̀ bá ọ̀pọ̀ àyàn tiẹ̀ bá ọ̀pọ̀ arọ zina máyàn tiẹ̀ bá ó mutí tiẹ̀ bá so gbogbo eléyìí ọ̀tọ̀ àmọ́ àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ náà ló ṣe kò tó ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ní gbèdéke ìyà ẹ̀fọ́júfò kọ́dà táwọn kan bá ń tẹnu máa ẹ̀ gbọ́ kó ṣe kínú ẹ̀ dákun ẹ̀ dákun kálukú ọ̀ràn sọ̀rọ̀ ẹ̀ bí ó gbé ya tẹ́ bá ti ń ṣe báyẹn ẹ̀ sì rọ alọ́ bọ́ọ̀n lẹ́yìn. baba ntẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó ẹ dákun kò ní í dáa kápẹ́rù rẹ̀ ń wáyé gbọ́wọ́ yín àti gbọ kápẹ́rù yín láàmú fọlọ́pàá mú àti gbọ́ kápẹ́rù yín lápè lẹ́jọ́ tẹ́ máa fọwọ́ pààyàn rojọ́ níwájú adájọ́ kan àti gbọ́ kápẹ́rù yín wọ́n mọ̀ kàn lábùkù níbi tírú wá wà àbálọ àbábọ̀ àwa náà la sun yín kan àbùkù kò ní í dáa bẹ́ẹ̀. so tẹ́bà ń ṣe báyẹn ẹ̀rí pò náà yóò máa jáwọ́ nídìí àwọn nǹkan tí ń ṣe tí ò dáa o àmọ́ tó bá ti ṣẹ̀ sí òfin kan tó ní gbèdéke ìyà eléyìí ò nídìí pé ká fojú fò kò nídìí pé ká fojú fò ó túmọ̀ sí pé Islam wa wọ́n fẹ́ kẹ́ ẹ sọ àpọ́nlé alápọ́nlé falápọ́nlé iyì oníyì fún níyì ọ̀wọ̀ ọlọ́wọ̀ fún ọlọ́wọ̀ islam yìí ṣẹ̀sìn ọmọ àta yìí ṣẹ̀sìn máa kàn ọ́ lábùkù máa bọ́ sí hòhò ní gbangba àní kìí ṣẹ̀sìn àwọn hooligans wọ́n fẹ́ kọ́ ọmọ yìí fún oníyì máa pọ́nlé fún alápọ́nlé torí tí wọn náà bá ṣe fún aṣíwájú ẹ̀ lọ́mọlẹ́yìn náà ni wọ́n padà ṣe fún ọ náà lọ́jọ́ ọ̀la torí ẹ̀ ọ pàtàkì ọ pàtàkì lábẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹnìkan jẹ́ aṣíwájú láwùjọ ẹ sì máa wọn nǹkan míì tó ṣe àmọ́ tí ò tó pọ́sẹ̀ sí ẹ̀ṣẹ̀ kan tó ní gbèdéke ìyà lóòótọ́ o ẹ lè má gbé lọ sí tọlọ́pàá o ẹ sì lè má gbé lọ sí ilé ẹjọ́ o ṣùgbọ́n ẹ má máa dá ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ láì torí pé ibi bá ti ń sọ láì ẹni tí ó bá ní tọlọ́pàá ẹni tí ó bá nílé ẹjọ́ iná lẹ́fẹ́ tètè fún ní wàràwàrà yìí ṣé bá bùkù náà ni pèkì ni bàbá wo bàbá wo bàbá wo bá tún jẹ́ pàjẹ́ lórí ọmọ sẹmọ pé lẹ́yìn gbogbo ọgbà ok aṣọ <laughs> lè bàbá yẹn wọn ní ọdún òkè sọlẹ náà pẹ̀lẹ́ yẹn yorùbá ọ ń fẹ́wọ́ ẹdá kù so ní wọn bá di pé bàbá fẹ́wọ́ fẹ́wọ́ ń bọ̀ so ẹ kàn jẹ́ pé ẹ gbé lọ ilé ẹjọ́ ni. So, ṣùgbọ́n irú àbùkù tí ó kàn lọ́nà lẹ́ntì ń ṣe kí ni lẹ́ntì ń tàtí sin fún ẹ sì rí i pé irú eléyìí pọ́ bá jẹ́ láwùjọ wa ni máa ń wù wọn láti tàbùkù àwọn èèyàn ni máa ń wù wọn láti bà àwọn èèyàn ló kọjẹ́ ntí ò ṣe gan wọ́n ṣe tán láti rọ ọmọ lẹ́sẹ̀ kó ṣe ntí ò sọ wọ́n lọ sọ ẹsẹ̀ tí ò tí rọ wọ́n ti ń palẹ̀ mọ́ pé àwọn ọba tuntun eléyìí túmọ̀ sí pé àwùjọ yẹn dọ̀tí àwọn èèyàn wọn ò fi ẹ̀kọ́ tẹ́sìn Islam tó wa wọn ò fi ṣèwà hù máa ń wù wọ́n ní pé kí ẹni tí ó dàbí ìgbà tí ọ̀gá láàrin àwọn káwọn dọ̀tí ẹ̀ káwọn fẹnu dọ̀tí ẹ̀ a gbọ́ pé ẹ̀gbẹ́ lọ tí wọ́n ti nà lẹ́gbàá ẹ mú lọ bí tí wọ́n ti kàn lábùkù lábẹ́ pé wọ́n ń dájọ́ èyí tẹ́yìn náà ń ṣe ńkọ́ rìsọ́ọ̀tì rẹ̀ kan náà ni tí wọ́n náà bá wo ẹnu ẹ ọ̀ràn tó ti fi dá lágbọ́n ń tà ń sọ lónìí yìí báyìí ọ̀pọ̀ bàjẹ́ ọ̀pọ̀ bàjẹ́ tó bá jọmọ school orúkọ àwọn olùkọ́ yín ẹni àpọ́nlé lọ́ọ́ ẹ̀kọ́ jẹ́ nítorí bí ò sí nǹkan kan àwọn oníṣẹ́ méjì tó ń wọn ṣe tí wọ́n kọ́ yín ní táwọn mà lọ àwọn náà kúkú ń gbìyànjú nu ayé yín àwọn náà ń gbìyànjú láti tún ayé yín ṣe kí ló dé tó fi jẹ́ pé àwọn àṣìṣe wọn lẹ́yìn ń sọ àwọn àìdá wọn lẹ́ ń wá ètò bá wá sojú rẹ àbó ṣetí rẹ ìwọ tún sọra rẹ di ẹni tí ń ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ ìròyìn láì gbowó. ọ̀gá wo ti bàjẹ́ àti ń kọ́ yín tí wọn náà bá rí ara rẹ̀ ó bù má sọ pé mo ti sọ̀rọ̀ rẹ̀ láì ti spread ọ̀rọ̀ rẹ láàrin àwọn èèyàn so ẹ gbogbo ara ń tà sọ náà nù gbogbo bíi tí kálukú ń lò sí láyé àwọn èèyàn tí Allah lẹ́ni tó ga ń bẹ̀ ta ló ta ló ṣèṣì ṣàṣìṣe níwájú ẹ tó filẹ̀ agbọ́pọ̀ gbé lọ court ṣùgbọ́n ẹnu ẹ tó fi ń bàjẹ́ tó fi ń bàjẹ́ yìí náà ń kọ́ ò ń tàbùkù rẹ nì kò sí màláìkà nínú àwọn èèyàn ṣùgbọ́n Islam ń fẹ́ kẹ́ ẹ sọ iyì fóníyì kẹ́ ẹ sọ ọ̀wọ̀ fọlọ́wọ̀ ẹ mẹ́jọ já sí pé gbogbo nǹkan nínú aṣọ rẹ̀ náà lẹ́ẹ̀ máa sá lóòrùn àfi tó bá tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá èyí tó ní gbèdéke ìyà tí ṣẹ̀ríà tó ti là kalẹ̀. torí pé tẹ bá ṣe bẹ́ẹ̀ tíyì rẹ̀ bá tọwọ́ yín dànù ẹ lọ mà dájú tíyì rẹ̀ bá tọwọ́ yín dànù ẹ lọ mà dájú wípé èyí tí ó jẹ yín nú ìyà pọ̀ bẹ́ẹ̀ ni tó bá yẹ pé wọn ò bá jẹ́ kọ́pọlọ rẹ kó wálé lónìí yọ padà yí ọ lọ́la torí pé gbogbo àwùjọ tẹ́ rí òun kápẹ́lú kan wà báyìí nìsí olówó kan ṣoṣo lọ́wọ́ àmbẹ̀ èèyàn igba nísìngbénu lò kò sí bólóyìn ó ṣe yàkà kò sí bí ó ṣe yahun tó. kò sí bí ó ṣe yèèyàn kéèyàn tó àwọn èèyàn wọn máa fọ̀nà kan jàǹfààní rẹ̀ kò sí ni tóró nu ronú njọ́ kan yóò jí njọ́ kan pé gbogbo àwọn èèyàn mi yìí nìyà ń jẹ kí ni mo lè ṣe tí n fi ràn wọ́n lọ́wọ́ ó kéré jù ó lè gbẹ́ kànga sí ọ̀pọ̀lọpọ̀ ààyè pé ìṣe tí gbogbo yín wá ń pọn lẹ́nu omi ẹ̀rọ tó wà nílé òun wàhálà lẹ ń ṣe ibi tẹ́ ń ti wá jìnnà jẹ́ kó wọ́n gbẹ́ kànga sí gbogbo àdúgbò àwọn tẹ̀ fẹ́ gbẹ́ kànga dẹ̀rọ̀ sí gbogbo àdúgbò ajànfààní rẹ̀ àbá ajànfààní rẹ̀ ajànfààní rẹ̀ ó lè wò sùnsùn kó ní bílù wa ń ṣe ń ṣókùnkùn lálẹ́ yìí kò tiẹ̀ wo ohun kọfà náà àbùkátà lẹ́ǹtíríkì kọfà fún yín lọ́nà tó yẹ pé bá ti ń sú kálukú ọmọ ríran ajànfààní rẹ̀ àbá ajànfààní rẹ̀ ajàǹfààní rẹ ẹnìkan nínú wa lè kó sínú ìṣòro kan tó bùkátà kẹ́nìkan bá ní bá àwọn ẹni tí wọ́n mú sọ̀rọ̀ tí wọ́n fi túlẹ̀ ó lè jẹ́ pé ó nìkan náà lẹni tá a tá a lè lọ bá tí ó ràn wá lọ́wọ́ gbogbo ògbàlà wa ń láti di gbogbo ògbàlà ń láti wò di kò sí tàbí àwa náà torí nǹkan tí ó ṣe so ntí islam ń wò nípa pé ẹ mẹjẹ ni tó ṣe wípé gbogbo ntí àwọn ẹni tó bá lọ́lá tá nípò tá níyì láàrin yín tá bá ṣe láṣìṣe iná lẹ́ẹ̀ máa gbé wọn lọ ilé ẹjọ́ ntí islam wò ń bẹ̀ pọ̀. àwọn lè máa ń ṣàǹfààní fún ọ ó sì ṣe fẹ́ lòmí. àmọ́ bí ò ṣe ṣàǹfààní fún ọ náà só kò kúkú ní so ká kíyèsí gbogbo orú nǹkan